wasallam ní àyè tó ga ní àyè tó ga nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ń yin ànábì níwájú àwọn màláíkà tó súnmọ́ lọ àdìgbò àwọn látàrí pọ́lọ̀ ń sàṣọ láti fún gbogbo àwọn ẹ̀dọ́ ọlọ́run àwọn náà ń sàṣọ láti fún àwọn màláíkà àwọn náà ń sàṣọ láti fún ọlọ́run wa pa wá láṣẹ àwa tá a jẹ́ èèyàn tá a gbàgbọ́ tá à ń sìn tẹ̀lé tiẹ̀ ọlọ́run pa wá náà láṣẹ káwọn ṣe àsọláàtì fànàbì sallallahu alaihi wasallam káàsì máa kì í nítorí kí ẹ̀yìn kó lè bá àjẹ́ pọ́jẹ́ tiẹ̀ lọ́dọ̀ àwọn tó wà lókè àti lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n wà nísàlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ọba wa tó wá ní wọ̀tẹ̀límù tẹ̀sílímà ẹ sì máa kí ní kíkí ìtumọ̀ rẹ̀ ní kíkí ẹ máa kí ní kíkí ti Islam iná ló fà á ló fi jẹ́ pé ńgbà tá a bá ti sọ̀rẹ́ lójoojúmọ́ tá a bá ti sọ̀rẹ́ ṣébí wọn náà rántí pé tá a bá ti sọ̀rẹ́ àyè sálámà ṣáájú ká tó ṣe àtẹ̀ṣẹ́hùd nínú àtẹ̀ṣẹ́hùd wa ẹ rí i pé ń bẹ̀ láti máa sálámà sánàbì sallallahu alayhi wa sallam ẹ rí i pé a máa sọ pé assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullahi wa barakatuh nínú àtẹ̀ṣẹ́hùd wa ń bẹ̀rẹ̀ láti sálámà sí ẹ̀rí pé sọ́mà ti dárúkọ ànábì sallallahu alaihi wa sallam ọ̀kan nínú wa àní sọ pé sallallahu alaihi àbájá ni sallallahu alaihi wa sallam wípé sallallahu alaihi wa sallam pé kí ọlọ́run ọba kó sì àsọ̀láàtì fún kó sì tún bá wa kì í tọ́ eléyìí ó túmọ̀ sí pé sábàbí nu tó fi jẹ́ pé wọn ò lè dákọ̀ ànábì tiwa o àfi ká sọ pé sallallahu alaihi wa sallam tó má dárúkọ ànábì ẹ rí i pé mùsùlùmí ò ní sọ pé aleyhi sàlámù lásán nítorí pé ntọ́lọ́ wọn bá pa wá láṣẹ ni pé sọ́lú aleyhi wọ̀sẹ̀lẹ́mù tẹ̀sílímà á sọ pé aleyhi sọ́lẹ́tù wọ̀sẹ̀lẹ́ aleyhi sọ́lẹ́tù wọ̀sẹ̀lẹ́ ìkẹ́ àti ọlọ́ọ̀lọ́wọ́n bá kó máa bá hmm. àmọ́ àwọn anábì yòókù tó bá dárúkọ wọn ò ní gbẹnu lọ wọn àti èsì nǹkan ti ọ lẹ́nu ó ṣàdúrà fáwọn náà ni tó bá dárúkọ anábì Adam á sọ pé aleyhi sẹlẹ́mù وما ذلك عن نبي نوح أصف عليه السلام إبراهيم عليه السلام داود عليه السلام سليمان عليه السلام يحيى عليه السلام زكريا عليه السلام موسى عليه السلام عيسى عليه السلام آه ألا يقول أربعة كن يسمع الله الله كما باهم مسلمين يا تلك مسلمين كلها نحن أنا الله لا نفرق بين أحد من رسله àwa kì í ṣe ìyàtọ̀ láàrin àwọn ànábì rẹ̀ pọ́kàn tiwa ọ̀kan ẹ̀ṣẹ̀ tiwa torí pòfin ọlọ́run sọ pé tí wọ́n bá fi lè ṣàìgbàgbọ́ sí ọ̀kan nínú àwọn aránṣẹ́ ọlọ́run gbogbo wọn lọ ṣàìgbàgbọ́ sí gbogbo wọn pátá porongodo làwa gbàgbọ́ àyàfi tí yìnyín bá ṣe ìránṣẹ́ ọlọ́run. akramakumullah wọn ò ní dárúkọ ànábì kan kọ ọmọ rí kí mùsùlùmí ọmọ jẹnu wúyẹ́ wọn ò ṣépè fún àdúrà làwọn ń ṣe ṣé bẹ́ẹ̀ ni wọ́n rí èwo ni wọ́n dá kọ́tọ̀ sọ nǹkan kan bí wọ́n kàn máa wò bọ̀ náà lábẹ́ òfin ọlọ́run tó bá dárúkọ ànábì kan nínú àwọn ànábì á sọ pé alayhi salam torí pé ọlọ́run sọ pé wa salamun ala al-mursalin wa salamun ala al-mursalin ọlọ́ọ̀lọ́run kọ́ máa jẹ́ ti àwọn àránṣẹ́ ọlọ́run ìdí nìyí tá a fi máa sọ pé alayhi salam fáwọn àránṣẹ́ ọlọ́run tàbá wá sọ pé alayhi salatu wa salam fáwọn náà kò burú tàbá sọ pé alayhi salatu wa salam fáwọn náà kò burú gẹ́gẹ́ bí anabi ti ṣe fi kọ́ wa nínú hadith tí bukhari àti muslim gbà wá hadith ka'ab ibn ujra ó ní mo bi anabi sallallahu alaihi wasallam léèrè pé àti máa bá ti máa sálámà sí ọ kọ́ wa báwo láti máa sàṣọláàtì fún ọ ní ìgbà tá a bá ti sọláàtì wa kọ́ wa bá ti máa ṣe àṣọláàtì fún ọ ní ìgbà tá a bá ti sọláàtì wa anabi wa kọ́ wa kí tó sálámà ẹ máa sọ yìí pé allahumma salli ala muhammadin. وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الصلاة لي لما استفانا بها صلى الله عليه وآله وسلم من صلاتها ما سي من دي صلاتها لا تسجاري سكبي à ń sin lọ pẹ̀lú ṣíṣe àsọ̀láàtì fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam hadithi yìí fẹsẹ̀ rinlẹ̀ ó sì tún wá pẹ̀lú àwọn gbólóhùn míì náà lọ́dọ̀ al-bukhari àti muslim ní ìgbà tí ẹgbàá wa mi wá lọ́dọ̀ al-imam tabarani nínú tírà rẹ̀ al-mu'jam al-kabir mánàbí kọ́ wa ní àsọ̀láàtì kan wípé allahumma salli wa sallim ala muhammad allahumma salli wa sallim ala muhammad eléyìí tó ṣe pé nínú ẹgbàá wa yẹn ànábì tiẹ̀ tọ́ka sí pé láàárọ̀ ojoojúmọ́ kárípa sí mẹ́wàá bákan náà ní ìgbà tí ọjọ́ tó bá di pé ọ̀rọ̀ wọ̀ ká tún sí mẹ́wàá so ó túmọ̀ sí pé mẹ́wàá láàárọ̀ mẹ́wàá nírọ̀lẹ́ tó a máa ṣírò àwọn àṣàlátù yìí fún ànábì sallallahu alayhi wa sallam wáyé o àwọn àsọ̀láàtì táwọn èèyàn wá ń ti láyé nì ó pé gbọ́ pẹ́gbẹ̀rún àwọn àsọ̀láàtì àtọwọ́dá wọ́n pọ̀ púpọ̀ nínú àwọn àsọ̀láàtì táwọn èèyàn ń ṣe wọ́n mùsùlùmí tó ń tẹ̀lé ìlànà alukur'ani àti sunna gẹ́gẹ́ bí orúkọ ètò wa yìí báyìí àsọ̀láàtì tó máa ṣe iná láti sọ yìí kì í ṣe pé bóyá kó wá jẹ́ pé lílfàtì ńlá ọ̀ máa ṣe kì í ṣe lílfàtì lọ́lọ́run fi rán nítorí pé ẹni tó mú wá ó purọ́ sọ yìí pé ànábì sallallahu alaihi wasallam mú wá fóun lójúfò lẹ́yìn tí ànábì ti kú pẹ̀lú ẹgbẹ̀rún kan ọdún àti ọgọ́rùn kan ó lé àádọ́ta ìní wọn tó bí arákùnrin ọwọ́ á ní ànábì ló mú sọ̀láàtì fàtí wá fóun àbà tí nǹkan kan bẹ nínú tọ́lọ̀ tó náà ànábì sallallahu alaihi wasallam tí ànábì ò jíṣẹ́ rẹ̀ ni tó fi wá jẹ́ pé lẹ́yìn ikú rẹ̀ ìní ó tún máa mú nǹkan kan wá ṣé bọ́lá sọ pé al wa raditu lakum al-islam dinan lónìí mo ti pé ìdẹ̀ra mi lẹ́yìn lórí mo sì pé ẹ̀sìn yín fún yín mo pé ìdẹ̀ra mi lẹ́yìn lórí mo yọ́nú sí islam kó máa jẹ́sìn fún yín. aisha radiyallahu anha ní ìbẹ̀rẹ̀ sahihi muslim ó ní ẹnikẹ́ni tó bá ti lè sọ tó bá jánu sọ fún ọ pé nǹkan kan bẹ̀ nínú ntọ́lọ́hún ti rán anabi muhammed sallallahu alaihi wa sallam onítàn ó ti gbé ìdúró ńlá ó ti gbé fún ọ torí ẹ kò sí nǹkan kan tọ́lọ́n ti rán ànábi sọ̀rọ̀ láti sẹ́lẹ̀ dáná bí gbàgbé jíṣẹ́ kò sí nǹkan náà torí ẹ ẹ wá ara wọn míì wọn hùn rí malé fati kọ́dà wọ́n tún gbé gbé gbé gbé wọ́n tún lójú alukurani lọ oríṣiríṣi ìwà àyà ti rọ́ wọ́n lè kójú alukurani lọ ń yé ìgbà kan wọ́n lè tún lójú lọ ń yé ìgbà kan kójú yọ kìí ṣe ẹsẹ̀ mẹ́fà kìí ṣe gba ọgọ́ta kìí ṣe gba ọgọ́rùn-ún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí wọ́n ń sọ yẹn ẹnikẹ́ni tó bá fi lè gbà wípé ọ̀rọ̀ kan bẹ láyé yìí kí èyí sọ̀rọ̀ ọlọ́run àmọ́ ti déédéé pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run nínú ọlá onítàn ti ṣèkèsè rí sọ́la báwo wá ni tí ọba sọ pé nǹkan kan jẹ́ ọ̀rọ̀ ọlọ́run lọ à ọ̀dà akakọ nípa ẹ̀sìn wa o kọ̀ọ̀kan ní í da kákan gbéra wa sílẹ̀ lọ́nà tó yẹ pé gbogbo ọmọ kan ti kó sí wa lórí náà làwọn náà mọ̀ sí ṣé gbogbo èèyàn ń wọ iná ló sọ̀pọ̀lọpọ̀ dẹni tó ṣe é pé yóò mọ ẹkún lọ gbọ́wọ́ ẹ ìsìláàmù tó lọ́n ti rán Ànábì sallallahu alaihi wasallam eléyìí tó dá lórí kìtàbù wa sunna kò ní jọ wọ́n lójú wọ́n mọ̀ ọ́ pé àwọn gbọ́wọ́ bì kan wọ́n ní táwọn bá ti ń ṣe àkárì yìí táwọn bá ti ń ṣe àwọn wà lìjẹ́nà ni kódà débi pé ṣé òmì ọ sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ ó ní tí ńgbà tẹ̀yìn ti gbọ́wọ́ yìí torí pé òfin gbígbọ́wọ́ ò ní pé òtún gbọ́dọ̀ lẹ́lòmíì tó fi ṣe ṣé òmà ọ̀gbọ́dọ̀ lẹ́lòmíì tó fi ṣe ṣé òmà àjẹ́bẹ̀ ọ̀dẹ̀ làánà láyé ọ̀dẹ̀ làánà lọ́rùn nínú ìgbàgbọ́ wọn so wọ́n wá sọ pé ńgbà tó ti gbọ́ ní ṣéwù tó o bá sì jẹ́ pé orí rẹ bá lọ gbàbọ̀dẹ̀ tó o tún lọ wá ṣéwù míì tó bá ti sọ pé ndàlù kìyàmù tó bá tiẹ̀ lọ dàbí ìgbà tó ṣe pé ọ̀rọ̀ yín kò ní tètè níyanjú àbọ̀ ọ̀rọ̀ yín ò ní yọ la wàhálà lọ ẹ ní fẹ́ rà lìjánà wọ̀ ẹjọ́ kan ṣẹlẹ̀ ni pé gbogbo ẹ̀yin mùrídì àti mùrídà ẹ yí padà lẹ́ẹ̀bàdìjẹ́rò lòun wọn bá gbé gbogbo yín mì gbà tó ń bá gbé gbogbo yín mì wọn bá gbé yín wà lìjánà àjẹkọ́nà fàyàwọ́ ń bẹnu lójú tí ẹjọ́ pé ń darọ̀ pé yá ń bá gbé yín wà àlùjẹ́nà àlùjẹ́nà ni wọ́n ti lọ pọ̀ yín lẹ̀ lẹ́yìn náà bá máa ta àlùjẹ́nà lọ <laughs> ọ̀pọ̀lọpọ̀ ń tara wọn jẹ wọ́n ń tara wọn jẹ wọ́n rò pé ẹ̀sìn làwọn ń ṣe akramakumullah anabi sallallahu alaihi wa sallam láti ọlọ́kọ̀ alásọ̀ láti kan lọ́wọ́ lọ́ máa wá ní ìtòsí pé òwà náà ìkùrán ànábì òfin kọ́ wa ó tún wá ọmọ àkà ọmọ awé malẹ́sẹ̀ kò sáàyè fún irọ́ nínú ẹ̀sìn Islam kò sáàyè fún ẹ̀tànjẹ nínú ẹ̀sìn Islam kò sáàyè ká máa fẹ̀kọ́ tẹ́tà fáwọn èèyàn nínú ẹ̀sìn Islam sọláṣì fàtì wá gbé ẹ̀wù ọ̀pọ̀lọpọ̀ lọ́rùn débi pé nílùú kan àwọn kan sì béèrè wọ́n ní ẹni táwọn tó lẹ́yìn rẹ̀ níbi táwọn ti fẹ́ ṣe sọ̀rọ̀ ọ yẹ àwọn lẹ́nu o wípé wọn àti Allahu Akbar níraka alákọ̀ọ́kọ́ sọ̀láṣì Maghrib sọ̀láṣì fàtì lọ́dẹ́nulé ẹ́ sọ̀láṣì fàtì amẹ́tutù rẹ̀ sì fàtì hà ó ní à ah, wọ́n ní wọ́n ní wọ́n ṣàlàyé fáwọn pé nǹkan kan náà ni ó kọ́dọ̀ tún ju súrọ́tì fàtíà ó ju gbogbo kùránì lọ á ah, ọlọ́run dákun wọ́n já wọ orí sínú lẹ́yìn tó ti ti wá mọ̀nà lọ sórí ìlànà alukur'an àti sunna anabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam. akramakumullah àwọn àyè púpọ̀ kan wà tó ṣe pọ̀ yẹ tí èèyàn bá wà nírú àwọn àyè yẹn tí èèyàn ti máa sọ̀sọ̀ láti fún anabi sallallahu alayhi wa sallam ọ̀bọ̀fin rahimahullahu ta'ala bó ti ṣe àlàyé eléyìí lọ́lọ́kan ọ̀jọ̀kan kódà ó gbé àwọn àyè yẹn dé àyè bí nǹkan mélòó ó lé ní ogójì nínú tírà rẹ̀ jala'ul afham ó gbé dé àyè nǹkan bí ó lé ní ogójì àyè téèyàn ó ti máa nínú àwọn àyè yìí ò lè yẹn ó sì lè má tọ nínú àwọn àyè yìí báyìí èyí tó ga jù nínú rẹ̀ òun náà nígbà tá a máa ń ṣe sọ̀dá nígbà tá a máa ń ṣe tashahhud nígbà tá a máa ń ṣe tashahhud ẹnu àwọn mùsùlùmí kò lórí pé bẹ́ẹ̀ ni ọgbófin ṣẹ̀rí àmú káṣí àsọ̀láàtì fanabi sallallahu alaihi wasallam nínú tashahhud wa kó tó di pa àsálámà bó tilẹ̀ jẹ́ pé ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa pé sọ̀ràn yẹn ni àbí ni ìgbà tí a máa ń ṣe kótóbà àtìgbà tá a máa ń sọ kótóbà bíi kótóbà ọdún ti léyà àbí kótóbà ọdún ìtúnu Ramadan bákan náà a bá ń sọ kótóbà pé à ń sọ sọ̀látù listisqa bákan náà ní ìgbà tí wọ́n bá pèpè fún sọ̀látì tán táwa bá ń dáhùn á sọ sọ̀látù fún anabi sallallahu alaihi wasallam bákan náà nígbà tá a máa ń ṣàdúà àyíká sọ sọ̀látù fún anabi ni gbàtà ń wọ mọ́ṣáláṣí àyíká sọ̀sọ̀ láti fa ànábì ni gbàtà ń jáde mọ́ṣáláṣí àyíká sàdúà fa ànábì ni gbàtà bá dárúkọ ànábì sallallahu alaihi wa sallam àyíká sàdúà fún ànábì sallallahu alaihi wa sallam mẹ́ni. tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn àyè yí báyìí ó túmọ̀ sí wípé ká máa ti àsọ̀ láti fa ànábì sallallahu alaihi wa sallam nǹkan kan nípa ẹ̀kí àti pé ọlá ń bẹ fún gbogbo ẹni tó bá ṣe àsàlátù fún ànàbì sallallahu alaihi wa sallam torí pé ànàbì sọ yìí pé man salla alayya marratan sallallahu alayhi biha ashra ẹnikẹ́ni tó bá fi lè ṣe àsàlátù kan fún mi mẹ́wàá lọ́lọ́run ọba òfin sá fún. bákan náà nínú tí ó tún mú ni mójútó ṣíṣe àsàlátù fún ànàbì sallallahu alaihi wa sallam tí máa jẹ́ sábàbí tí máa jẹ́ kí àdúrà gbà pàápàá jùlọ tó bá pé akọ́kọ́ ṣe àsàlátù fún ànàbì ṣáájú àdúrà bákan náà tí èèyàn bá ń ṣe àsọ̀láàtì fún ànàbì sallallahu alaihi wa sallam ó máa ń ṣe sábàbí kéèyàn kó rí èrè àti jẹ nínú èrè ìpẹ̀tànàbí ọ̀tọ̀rọ̀ fáwọn ẹrú ọlọ́run tó bá dijọ́ gbẹ̀ndà kéyàmù pàápàá jùlọ títí ṣe àsọ̀láàtì bá síwájú kó tó di pa àtọrọ ọ̀pẹ yìí irú ìta máa ń ṣe lẹ́yìn ìgbà tó máa pè tó máa pèpè fún sọ̀láàtì tán torí báwọn ẹbí tó máa pèpè fún sọlá tí ẹn bá ń dẹ́ni tí ń pèpè lóhùn tó wá parí pèpè yìí tán tẹ̀ ẹ sàṣọ láti fún anabi lọ àdìyẹ wasallam tẹ̀ ẹ wá tọrọ àdúrà tó wá lẹ́yìn rẹ̀ pé allahumma rabba hadhihi ad-da'wati at-tamma wà والصلاه القائمة آت محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته تيبات ترى دعاء باي أنا بني حلت له شفاعتي يوم alqiyama. ìsìnkú àmì di ẹ̀tọ́ fún nítọ̀ tó bá di jọ́gbìn dàgbéyàn. bákan náà ṣíṣe àṣọ láti fa nàbì sallallahu alaihi wa sallam ó máa ń jẹ́ sábàbí tí èèyàn máa fi ṣe kóńjẹ kọ́lọ̀ forí ẹ̀ṣẹ̀ jìn nínú rẹ̀ òun náà ni wípé ṣíṣe àṣọ láti fa nàbì sallallahu alaihi wa sallam ó máa ń jẹ́ sábàbí tánàbì fi máa ń dá ẹni tó bá ṣe àṣọ láti fún àbẹ́ ẹni tó bá kí lóhùn gẹ́gẹ́ bó ti wá nínú hadith pẹ́nìkan ò ní wá síbi sàárè òun kọ́ wá sálámà sóhun àyàfi kọ́ lọ́wọ́n bọ́ tẹ́mi òun padà sóun lára kó òun fi dáhùn sí sálámà yẹn akramakumullah ṣíṣe àsàlátù fánàbí sallallahu alaihi wasallam ó máa ń jẹ́ nǹkan tó ṣe é pé ìmọ̀ amúkọ́lọ́ gbọ́ bùkátà yẹn láyé ń bí àti lọ́la al-qiyam ọ̀kan nínú àwọn sàhábà ó ń jẹ́ Ubay ibn Ka'b radiyallahu anhu Ànábì sallallahu alaihi wasallam bí léèrè fún anabi sallallahu alaihi wasallam sàhábà yìí dáhùn ó ní ìdá kan nínú mẹ́ta ni ìdá kan nínú mẹ́ta gbogbo tó máa ń tọrọ as-salatu ló máa ń fi ṣe fún anabi sallallahu alaihi wasallam anabi lọ dáa àmọ́ tó bá fi kún yóò tún dáa jù bẹ́ẹ̀ lọ arákùnrin wa ni ó dá màá sọ di ìdajì àjẹpẹ́ ìdajì àdúrà ni yọjẹ ṣíṣe as-salatu fún anabi sallallahu alaihi wasallam anabi lọ dáa àmọ́ bá fi kún yóò tún dáa jù bẹ́ẹ̀ lọ ó ní ọjà ìdá méjì nínú mẹ́ta màá máa fi ṣe àsàlátù fún ànàbì sallallahu alaihi wasallam ànàbì ló tún dà àmọ́ tó o bá fi kùn yóò tún dáa jù bẹ́ẹ̀ lọ ah, tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ìwádìí àtúnkọ̀rọ̀ ọmọ ti pé àsàlátù fún ànàbì sallallahu alaihi wasallam lọ ànàbì wa ni even tó kàfà tó o bá ṣe rí àjẹpọ̀ lọ́wọ́ bó tu ọ àjẹpẹ́ ti ṣe àsàlátù fún ànàbì sallallahu alaihi wasallam a máa jẹ́ sábàbí kọ́lọ́wọ́ bó tó yẹn akramakumullah ó yẹ ká mójútó ntẹ́sìn wa tó mú wa kò kọ́ ọmọ lè ṣe sallallahu alayhi wa sallam òsínú kọ́ jẹ́ mùsùlùmí gidi gan pẹ̀lú nítorí pé nínú hadith anabi ni al-bakhilu man dhukirtu 'indahu falam yusalli alayhi ahun ojúlówó ahun ọ̀lànà tí a dárúkọ ní lọ́dọ̀ rẹ̀ ó kùnà láti ṣe àsọ̀láàtì fún mi ó kùnà láti ṣe àsọ̀láàtì fún mi. tó tó bá yẹ pé àyè ńlá ipò ńlá ọlá ńlá àti àṣẹ ńlá eléyìí tó di ṣíṣe àṣọ láti fún àmọ̀tí sọ̀rọ̀ lọ́wọ́ àdìsọ́nà lélẹ́ ìjẹ́ báwo wá ni ṣé sálẹ̀gbà àjẹni tí ń ṣe àṣọ láti fún ṣé a nídìí láti dá jẹ̀mọ́ aláṣọ láti lẹ̀ kọjá pé jẹ̀mọ́ aláṣọ láti rí báyìí àtàrà rẹ̀ láti máa sọ̀tọ̀ láti fún once in a week tọ́jú ẹ̀kan lọ́sẹ̀ àwa ti pàdé aṣọ̀tọ̀ láti fún a sì ti ní ọ̀nà táwọn máa ṣe gbà ẹ̀rí pé jẹ̀mọ́ aláṣọ láti ti pọ̀ jàmá aláṣà látù gan níbi tí ọ̀rọ̀ wọn dé ó débi pé àfi bí ọmọ aléwò nítorí pé wọ́n ní uniform kódà àwọn náà tún ní badge ilé ìtọ́ ọmọ ṣàpèjúwe wípé jàmá aláṣà látù báyìí làwọn eléyìí jàmá aláṣà látù báyìí làwọn eléyìí torí pé ọmọ bàbá di pé ọmọ ló pọ̀ ní wọ́ọ̀dù kíkàlùkù lè dá jàmá àti ẹ̀mà ó sì tún ti di oríṣiríṣi nígbà àwọn èèyàn fi ń tá àkàbà yìí àwọn la lérò lérò tọ́pọ̀ jù ọ̀dọ̀ wa làwọn ẹni tó jẹ́ ọ̀tọ̀kùlùlù ni wọ́n wájú wọn ìwá sọ́dọ̀ ti yín lóríṣiríṣi kódà jàmáà aláṣẹ láti gan lọ́pọ̀lọpọ̀ àwọn àyè míì ó ti di ibi tó ṣe pé wọ́n ti ń rọ́kọ fẹ́ lóbìnrin tó ṣe pé kọ̀ lọ́kọ tẹ́lẹ̀ wọ́n ti ń láya fẹ́ lọ́kùnrin tó ṣe pé kọ̀ láya tẹ́lẹ̀ ó ti di ibi wọ́n ti ń wáṣẹ́ fúnra wọn fẹ́ni tí ò ní ṣẹ́ tẹ́lẹ̀ wọn á ní ṣé jàmáà aláṣẹ láti táwọn ṣe gbogbo àwọn àǹfààní tí mo jáde yìí tó ni àbí ò àkọ́kọ́ láti òfin ọlọ́run ọba o kò sí láti òfin ọlọ́run nítorí pé ẹfẹ́ sàtọ̀ láti fún ànàbì sallallahu alaihi wasallam kẹ wá dá jàmáà aláṣọ láti lọ jàmáà aláṣọ láti tún wọn dálẹ̀ àdádálẹ̀ ọ̀tà kò fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó fẹ̀sìn ránṣẹ́ kò fi nǹkan kan sílẹ̀ láì lọ́pọ̀ sàlàyé rẹ̀ a sì mọ̀ ike nínú àlàyé tá a ti ṣe ṣáájú tá a bá gbàgbé òun náà ní ká kọ́ sí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam alẹ́ ní anábì tọ́lọ̀ ń fẹ̀sìn náà yìí báyìí kò dájàmá aláṣọ láti rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ ọ̀dàálẹ̀ bẹ́ẹ̀ làwọn tàbẹ̀rì tàbẹ̀rì tàbẹ̀rì títítítí ló fi di pé gbèrègbè gbèrègbè ọwọ́ di ìrọ̀lẹ́ ayé báyìí pàtó di ìrọ̀lẹ́ ayé lágbọn áfíríkà wa ń bì xọ́ọ̀sọ̀ láfíríkà west africa gan xọ́ọ̀sọ̀ ibẹ̀ náà ni à ń dájàmá aláṣọ láti rẹ̀ iná ló ti bẹ̀rẹ̀ títí wọ́n tún fi gbé wọ́n gbé lọ bá àwọn ọmọ ìyá àwọn tó ti lọ sí amẹ́ríkà àwọn tó wà lọ australia àwọn ẹni tó wà láwọn kọ́ńtínẹ́ǹtì eh, àwọn europe continent àti american continent wọ́n tó gbé jẹ̀mọ́ aláṣọ láti láti lé wọ́n tó gbé lọ bá wọn náà náà lẹ́sẹ̀ rí pé ẹni tó wà london náà ọ̀pọ̀lọpọ̀ kò ní activity kan ti ń ṣe lórúkọ ẹ̀sìn ju kọ́kàn kan ọwọ́ àmì ìjẹ̀mọ́ aláṣọ láti lọ so tí ìjẹ̀mọ́ aláṣọ láti yẹn fún wọn alẹ́sìn tọ́nà ọba ní ká ṣe òun lẹ́sìn tọ́nà ti rán ànábì Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀rí pé lọ́rọ̀ yìí nítorí pé wọ́n máa wọ pé bí gbàtàn fẹ́ gbàjẹ́ lẹ́nu àwọn ìjẹ́wá ni kí n ṣe ìjẹ́wá lẹ́sìn ẹ̀sìn tọ́lọ̀ wọn bá fi ránṣẹ́ kó lè bá jẹ́ sí àkìlà ẹ̀sìn tọ́lọ̀ fi ránṣẹ́ ká lè bá sóríire láyé ká sóríire lọ́la òkèèyàmù ẹ̀rí kí ọ̀pọ̀lọpọ̀ ní ìsìn wọ́n ìsìn náà mọ̀ wọ́n ti límìtì gbogbo ẹ̀sìn wọn sórí nígbà máa ti ṣe ní àgbà láti yẹn níta kójọ tán kójọ tán kójọ tó yẹ pé kì í sọ Ọlọ́run ló kójọ fún wọn kì í sàmẹ́tì ló kójọ fún wọn wọ́n ti wọ́n pé táwọn bá ti ṣe ń bẹ̀ náà ní fáínà so kọ́dà nìkan ní ẹ máa bá ń bẹ lọ́hùn kọ́nà ọba lórí ahọ́n rẹ̀ kọ́nà ó fi rún rún lọ́rùn bó ti ṣe fàṣàlátù rún lọ́rùn ẹgbọ́rọ̀ bó ti ṣe fàṣàlátù rún lọ́rùn kó fi rún rún lọ́rùn àwọn òbí lẹ́yìn mi nàṣẹ fáwọn ọ̀rọ̀ jí yẹn nípa sọláàtì tọ́lọ̀ ní kò ṣe gba kọ̀rọ̀ ọlọ́run àtàláàtì tọ́ yẹ pé ọlọ́run ọ̀bẹ ọ ńlọrọ̀ ọlọ́run ṣé torí pé mo wá fẹ́ tẹ̀ láti ọlọ́ tó ní kí n sọ àtàláàtì fámẹ́lì sọ̀rọ̀ lọ́wọ́ àlùsẹ́lẹ̀ sáà bùkátà láti dájọ́ máa láṣọ láti lẹ̀ ṣé torí pé mo fẹ́ tẹ̀ láti ọlọ́run torí kí n sọ̀sọ̀ láti fún anabi sallallahu alaihi wasallam táwọn bùkátà láti wá kọjọ́ sígbà táwọn sọ̀sọ̀ láti yẹn àti pé bóò láti máa dírẹ́sì bóò láti máa kójọ pọ̀ nígbà tá a bá làn lọ sọ̀sọ̀ láti yẹn subhanallahi alazim ó yẹ kí àwọn èèyàn kọ́ gbẹ́sìn islam yé dáadáa gẹ́gẹ́ bọ́lá ti sọ̀rọ̀ hàn nàbì wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀kọ́ ẹ̀sìn ló yẹ kí oníkálukú fàṣìkò sílẹ̀ láti kọ́ báwo ni ọ̀gá ti dáa tó tó bá kí lẹ́sìn kóra ń jọ ló kọ́ pé ń sàṣọ láti yùn ló bá jẹ́ pé ẹ̀kọ́ ẹ̀sìn lẹ́ ń kọ́ àlùwàlá se enkọ máa ṣe ẹ̀ ń kọ́ ìwẹ̀ enkọ tẹ́ ẹ̀ máa wẹ̀ ẹ̀ ń wẹ̀ ẹ̀ ń kọ́ ìwẹ̀ jánábà tẹ́ ẹ̀ máa wẹ̀ ẹ̀ ń kọ́ bákan náà ọ̀sọ̀láàtì tẹ́ ẹ̀ máa ṣe enkọ ń kọ́ sùyàmù na hajj ọ̀pọ̀lọpọ̀ ń sanwó rẹ̀ àti ìdànù lásán ní jásí ń ìgbésí ayé lọ́kọláyà tẹ́ máa gbogbo ń tó ń polúkúrú ilé ẹ̀kọ́ balẹ̀ bá ń lọ lẹ wá fi sí ọjọ́ tí gbogbo yín ráyùn báwo ni ọba ṣe dáa tó báwo ni ìlọsíwájú ọba ti ṣe bá wa tó tòbí wá jẹ́ pé àbí alásàlátù alásàlátù ayẹyẹ tẹ̀ǹtẹ̀láàrìtì àwa là ń bẹ́ ń bẹ́ ntí máa jọ ọ̀pọ̀lọpọ̀ lójú nìyẹn kì í sẹ̀sìn tọ́lọ̀ sí náà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n gbogbo èèyàn náà lọ́mọ ń tọ́fà ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọ̀nà àti kówó jọ ni ọ̀nà àti gbowó lọ́wọ́ àwọn èèyàn ni so ẹ̀tànjẹ làwọn èèyàn sì mọ̀ àwọn èèyàn fẹ́ràn ẹ̀sìn òdodo yọ̀wọ̀ ayé ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu pé orí ẹ̀tànjẹ ló ń kú sí orí ẹ̀tànjẹ ló ń tẹ̀mí kí lọ́wọ́ aṣọ fọlọ́n tó bá di lọ́la gbẹ̀ngà àlùkìyàní torí ẹ̀ ìlànà alukurani àti sunna ń fi ọ́ lọ sí di kó sentọ́tọ́ kọ́ pantí kan ọjọ́ kan táàkù táàfilẹ̀ ayé yìí sílẹ̀ gbogbo ìtọ́ ń gbọ́ yìí wọ́n padà tún wá hàn sí ọ ha àti bẹ́ẹ̀ lọ̀rọ̀ rí bó bá débẹ̀ ọlọ́run ẹ gbà mí láyè ìṣẹ́jú kan ẹ gbà mí láyè ìṣẹ́jú méjì kí n lọ ṣàtúnṣe ṣé ká máa dá wákàtá máa kọrin táwọn obìnrin náà máa dá sí táwọn ọkùnrin náà máa gbé ṣé náà ni wọ́n pè lẹ́sìn subhanallah a ẹ̀sìn jẹ́ màrá ìjókòó púpọ̀ láwùjọ àwa yorùbá o ṣé ẹ̀sìn náà wàá nù àbá nǹkan ń tanra wa jẹ àrígbónikálukú tolórí tẹlẹ́mù ìṣẹ́jọ́ náà ti ránṣẹ́ àmọ́ kà àmọ́ alukur'an nìkan àti ẹ̀mọ́ nǹkan kan tí ń jẹ́ súnà wọ́n kàn ti lọ kó kinní kan jọ fún wa làwọn náà bá sọ pé lórí rẹ̀ ọ̀ndà rẹ̀ làwọn náà máa sin náà subhanallah al-azim ṣíṣe àṣọláṣí fanabi wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀sìn ni o ẹ̀sìn ni láàrin rẹ̀ àtọ́lọ́ eléyìí tó ti kọ́ lọ́wọ́ bá ló sìn òun náà ni ọ̀sán lẹ́sàn lórí rẹ̀ kò bùkátà ká dájọ́ máa kan lẹ̀ fún kò sì bùkátà ká dọ́jọ́ kan fún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 wọ́n nígbà tó lọ́n sọ pé yá ayọ̀ lẹ́bí ra mọ̀ sọ́lù àríwọ̀ sọ́lù ìtẹ̀sílímà ọlọ́run náà ló ní káwọn dájọ́ máa lásán láti ẹ gbọ́ sọkúsọ. àná wọn sọ alukurani kalẹ̀ àbíjẹta tó fi wá jẹ́ pé wọ́n lọ gbọ́ yíjọ ànábì tó lọ́n sọ kalẹ̀ fún lọ wọ́n lọ gbọ́ yíjọ àwọn sàhábà dánábì kà fún lọ. torí ẹ nígbà tí wọ́n dálẹ̀ wọ́n nígbà wọn kọ́kọ́ pé ìwọlé léyìí eléyìí tó sínú ẹ̀sìn ọkùnrin wa jókòó láàrin àwọn obìnrin olóbìnrin ẹ̀rí pọ́pọ́lọpọ̀ náà ti gbàyàwó mọ́ lọ ọ̀pọ̀lọpọ̀ náà ló ti bá fa àlásà láti lọ ọ̀pọ̀lọpọ̀ ló ti di pé bàbá lọ lọ́tọ̀ ìyá lọ lọ́tọ̀ àwọn ọmọ lọ lọ́tọ̀ subhanallah wọ́n ní ọwọ́ sọpọ̀ ọ̀nà mélòó lẹ kún fún sẹ̀rí àti wọ́n ní wájib mustahab makruh bákan náà haram lẹ́yìn náà oníkàlẹ̀ tèmi sí oníṣẹ́ bá àfáà ní mi èmi fẹ́ ilé yìí wọ́n ní bó ti kí àṣà láti bọ̀ wọ́n lọ́rùn mu wọ́n ti wá kí bọ̀ wọ́n lọ́rùn tán okùn bá ti rí bọ́ ọlọ́run ọba kọ́ mọ́ yọ àwa kúrò lórí ìlànà alukur'ani àti sunna kó túbọ̀ fẹsẹ̀ wa rìn lọ sísun lórí ẹ̀ wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.